ni wọ́n ti parí ọ̀sán ìgbésẹ̀ ìgbésẹ̀ ọ̀rẹ́ ìsìn wa nítorí náà ní ẹ̀ṣẹ̀ ìfẹ́lẹ́ sí wa lára. nínú wọ rẹ̀ ìlọ́pẹ̀sẹ̀ Islam. ó wà ní pípẹ́ Islam ó ti jẹ́ ní lára. nínú wọ rẹ̀ ní ká wá fún bọ́ọ̀lù ọ̀sẹ̀ sáṣà lápẹ̀lú ẹ̀mí rẹ̀ tó ní wọnà. báwo ni kékeré lọ sí ìdí mọ́ ọ̀wọ́ náà yóò sì jẹ́ nìyí lára. lẹ́yìn náà ẹ ti ń pè ọ̀hún tó fà á gùn òkun rẹ̀ tẹ́tí méjì àbọ̀ ojú pé má. ó sáà lò ní lára pé kí n. ọ̀gá ti kírun àtúmọ̀ tó wọn bá jáde ìjọba pẹ́ ju òkun rẹ̀ tẹ́tí mẹ́ẹ̀ẹ́dógún. ẹ wò ó sí orin fún àwọn akọ sí wa létí. lóru títí ló fi máa. láàrin ní ẹnìkan là ẹni tó kọrin lùlù àwọn nígbà tó ti jẹ kó tó fẹ́ ju àtẹ̀tẹ̀ ń kọrin náà wọ́n jọ wà àtẹ̀tẹ̀ ń dọ́wà sí nàìjíríà lọ́ adẹ́tẹ̀ yọ àwọn yẹn ìyọnu ní yẹn ló torí ẹ̀ lànàbí sọ̀rọ̀ àdúrà ní bẹ́ẹ̀ máa ń kírun sí sálẹ̀ sùmọ̀ǹta. tẹ́lá tó bẹ̀rẹ̀ kọ́ ọmọ yóò tún sá òní wá òdìgbà tẹ́lá tẹ́lá tẹ́lá bẹ̀rẹ̀ sí kírun. náà ni wọ́n máa sọ oríṣiríṣi kàlùkù lọ ó sì nira ní ilẹ̀ rárá. àwọn tó yẹ kí wọ́n ní pé ẹjọ́ afẹ́fẹ́ fàáyàn ló fẹ́ ni wọ́n ní pé wọ́n fáwọn ní tọ́sí gẹ́gẹ́ bí kọ́ọ̀tù. ẹlòmíràn tó ń pè pé ṣé máa ń múra àwọn afẹ́ wọ́n fa ìpàdà àwọn òfẹ́ fi àwọn òfẹ́ gbà á ìbọn ti máa mú àṣẹ ìyàgbẹ́ta àwọn ìṣe ìgbẹ́ta àwọn mú iṣu tàbí tó tàbí tó tàbí. ẹ̀rọ máa ń tún láti ní pé gbọ́dọ̀ pé owó òṣèlú ṣe fẹ́ kọ́ ìpọ̀ pàtó ìgbàmọ̀ fara hàn. bí ẹ fẹ́ kẹ́kọ̀ọ́ ìdílé yóò fi máa gbọ́rọ̀ ìdílé yóò fi máa ẹ̀sẹ̀ ìgbà tó bá ń tìrà rẹ̀ wò ṣùgbọ́n èèyàn dúdú kọ́nà àwòdì fún agbọ́n ẹ̀. bí wọ́n ti gba ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yẹn lọ́wọ́ òyìnbó àwọn wá sọ di gbàgbàtú láti kíkó òyìnbó ti di làwọn náà gbọ́dọ̀ bí. òyìnbó tẹ́lẹ̀ àkọ́kọ́ kò lẹ́sìn ṣé ti mọ̀ ike lẹ́sẹ̀ bá àdùn kókòrè dà kò lẹ́sẹ̀ kan lẹ́yìn títí nílé wọ́n lè jẹ́ bàbàrà kan. So, kèfèrí lóyìnbó tó kèfèrí kí wọ́n ti máa rìn wò ìdáná bá wí pé òun rìn wò àbí gba Islam gba Islam lásọ fún kèfèrí máa rìn wò tó ọbẹ̀ kọ́ nọ́ọ̀kì ó wà ní kẹ̀sì dání lẹ̀ gbogbo ọpọlọ apá yín yóò dá tẹ́lẹ̀ náà orí àti gbogbo yòókù náà ìdá náà ni wọ́n ti bẹ̀rẹ̀ fún àwọn fẹ́ mú abẹ́rẹ́ tó bọ́ọ̀lẹ̀ pàṣẹ àwọn ọkọ̀ dá àwọn olùbílẹ̀ níbo lọ́wọ́ á wà nínú bíbélì náà tó kéèyàn máa rìn wò. àwọn òyìnbó ti kọ́kọ́ yarí pẹ́sìn rẹ̀ tó tó di wípé wọ́n lajú. torí báwọn ń wo ipe ẹ̀sìn àwọn òbí àwọn lọ wájú sáyẹ́nìfìkàlì ó tọ́nà sí. nígbà tí sọ́ọ̀tì mú wọn máa fẹ́ fún orírò. ìjọba tó ti máa sọ ẹ tó bá tó kọ́ tako ìyá tí ó jẹ́ lọ́kọ́ lẹ́gàsì. bàtà yarí mọ́tọ́ọ̀sì lọ́wọ́ ní ìbẹ̀rẹ̀ eh, is it not nineteenth century tàbí eighteen wọ́n ti French revolution ìgbà náà wọ́n tó la ọgbọ́mọ́tọ́sí lọ́wọ́ tó torí kan ti ronú wọ́n ti ti párẹ́mẹ́ǹtì tẹ́lẹ̀ àtọ́sí ọ̀gbá wọlé alájà yarí máa kíní lọ wọ́n yarí máa lọ lọ́wọ́ wájú eléyìí ò sí applicable lórí Islam ẹ̀ máa kò tí ọlọ́pẹ́ kan máa ronú tí ọlọ́pẹ́ wọn ṣe experiment kíbù gan àti dọ́kítà ní middle age ní mo lòyìnbó wà tí òkùnkùn làwọn wà wọn àríran gbàtà wọn wá sí ìlú àwọn mùsùlùmí inú wọn rí àwọn mùsùlùmí ti ti tẹ̀síwájú experimentally tẹlẹ bá àwọn creativity tí kan ọ̀dọ́ mùsùlùmí ti tí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ yálẹ ń pè ní abisina yálẹ ń pè ní abirus ìbí bí lòun ṣe ni àti bí lòun ti náà. كل ló ti wá كل abidina tó ló ti di abirus tó àwọn mùsùlùmí ibn hayyan àwọn olùmọ̀ àgbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn máa ń wò pé ojú bá ti wà ràn yín báyìí tí ó ríran náà ní bàbá àmọ́ ti malẹ̀ ibn hayyan ló kọ́kọ́ ti jẹ́ kí ẹ̀ fún wa pé tí ọba ti malẹ̀ ojú ò lè ríran tó túmọ̀ sí pé tójú ọba kọ́ bàbá ni bẹ́ẹ̀ ni tójú ọba kọ́ bàbá ni tí malẹ̀ ti jẹ́ àwọn tójú ọba kọ́ lókùnkùn wà yóò kọsẹ̀ wọ́n ní tójú ọba fọ ẹsẹ̀ onísìnà kìí ṣe gbogbo ọba tójú ọba fọ ẹsẹ̀ onísìnà lópin ìgbà tí òde bá wà má lẹ̀ bá wà. tó àwọn olùmọ̀ náírítì mùsùlùmí wọn kọ́kọ́ rí àwọn nǹkan wọ̀nyí. ebi lọ kọwé ẹsẹ̀ ebi lọ hawarizmi hawarizmi nínú máàtì rẹ̀ ètò kíjà nìyẹn ẹ ẹnìkan lè ṣe nǹkan méjì yàtọ̀ sí lóṣèlú tiẹ̀ náà ni wọ́n ń kọ́ so àmọ́ gbà tí eh, wípé nínú súnà ọlọ́ọ̀ ni pé ẹni tó bá ti tẹ́tọ̀ ìdàgbàsókè yọ ìdàgbàsókè ọba àjẹkẹfẹ nílẹ̀ ayé mi. so àtàwọn nígbà sẹ́yìn àwọn kèfèrí àwọn múra wọn lọ wájú wọn lọ mọ́ wọn lọ́wọ́. Ibn Khaldun ti ti sọnù síra rẹ̀ mọ̀kàdé náà wọ́n ní gbogbo àwọn ẹni tí wọ́n bá dérú ẹ̀yìn láyé àwọn fìtínà tiwọn lọ́jọ́ ìdáraba tiwọn láyé ni pé bí ẹni tó ga ń ṣe ń ṣe àwọn náà máa jẹ nínú wọ́sọ rẹ̀ nínú sọ̀rọ̀ rẹ̀ nínú sẹ̀mí rẹ̀ kó náà ti tòlú rẹ̀ dákun sábà fi gbogbo àwọn adádáìsẹ̀ kí wọ́n fẹ́ dà wọ́n fẹ́ dà bí òyìnbó ni wá ìgbó òyìnbó léèyàn èèyàn yóò kún kọ́ àwọn èsì èèyàn sá ẹ̀ríkì tẹ́ wá sọ pé à mo lọ kuwait ẹ̀ka kuwait mo lọ sí amẹ́ríkà àbí òye ẹ amẹ́ríkà nígbà tí ẹ lọ sí ìdẹ́nà tó wá bọ̀ àwọn òdòdìlà kí ni bẹ́ẹ̀ ìlú ọ̀daràn kí láàrin sẹ́kọ̀ọ́ kẹ́ ẹ̀ mẹ́yìn ẹ̀sán ká lamẹ́ríkà kẹ́ ẹ̀ mẹ́yìn òbí tẹ́rẹ́rìbù lamẹ́ríkà kẹ́ ẹ̀ mẹ́yìn olè jájá lamẹ́ríkà àti láàrin ìsẹ́kọ̀ọ́ kí wàá ní wọ́n á sọ lamẹ́ríkà náà inú rẹ̀ wá ń dùn ọlọ́ ìlú ọ̀daràn kábọ̀ inú rẹ̀ ń dùn ẹkùn làhán wọ́n ti mú ẹ̀kọ́ yẹn wá àti àwọn tí wọ́n fi lé lọ́kèrè làwọn. sẹ́ńkì béèrè ìdílé kò tẹ́ bá ẹ̀ sínú rẹ̀ ní ọmọ ọdún jáde. àwọn áfíríkà ò sì lajú kejì táwọn náà máa tí ọ. ó jẹ́ pé wọ́n wà independent. ilé ìtú ìbò bí wá ìwé lọ́dọ̀ àmì ìwé ni ọ̀dà. ó ti máa tí ọ níbẹ̀. náà lọ́pàá ló ti jẹ́ kí gbogbo ẹ̀kọ́ yẹn èdè òyìnbó náà láti kọ̀ dòní àti àti lajú lọ́tà bá lajú ó ti tó máa fi lè wà náà pọ̀. àìlájú ló bí pé twenty dírẹ́sì ẹ̀ lọ́nà dírẹ́sì. kẹ́ẹ̀rí dáhùn aláwọ̀ ti lọ́ọ̀yà náà ọmọ tí ń lọ yunifásitì láti ìgbà ní oṣù máa wọ dúkìá ti funfun. nítorí òun practice ẹ̀ àfẹ́ ìlànà yóò ti máa ṣe ẹ̀ṣẹ̀ kẹta. kí ló burú ló kọ́ wa gbádá lọ kọ́ọ̀tù sílẹ̀kà ti wà nìyẹn. Àbí bẹ́ẹ̀ kọ́ ni kí ló dé tí kò èso wa lójú náà rí ọwọ́ jàlábíà lọ kí ló burú bẹ́ẹ̀ tó àmì ìtàn mú wa fún wa ló mọ èso wa lójú ní ìsìn ìgbà ìjọba jẹ́ pẹ́ńtìkì òṣìṣẹ́ mẹ́fà lásán tọba wa wọ bùbá lọ sí ibi tó ti máa gbowó láti àti ànẹ́bánu ọmọ ẹgbẹ́ wa lẹ́sìn wa lónìí. Osman. Osman ṣèbí gbọ́dọ̀ ṣe dá náà lọ́wọ́ kí ló dé títí wọ̀ ọ̀dà ẹbí jẹ́ pé ẹ̀rí bọ́ọ̀lù ọdún ọ̀kan ló ń tẹ̀ àwọn tí wọ́n bá borí ẹni tó borí wọn bá ṣe ń sin wọn mọ̀ ní. oríṣi eléyìí ẹ bá ti torí rẹ̀ tó ká mẹ́lísì yẹn kò sí tó burú rẹ̀ ẹ lọ kọ́ bí ẹ̀ ní tira yín rẹ̀. lọ́mbọ̀. wọ́n ní pé ẹ̀ka

الله أكبر ولا حول ولا قوة إلا بالله ọ̀rọ̀ tẹnifẹsẹ gba islam ó yàtọ̀ sọ̀rọ̀ ẹni tí kì í bẹ ní islam ẹni fira yín ló wọn ìdájọ́ yẹn yàtọ̀ tọ ìwọ tó bá kírun tó ọmọ ọmọ tó ṣe àtọ láti lọ sí ọmọ àti lọ sí ìjà fi ṣe lọ sọ́kàn abalẹ sí pé irun rẹ̀ ṣe kéde. àwọn tó bá tẹsẹ̀ láti fún ẹni sọlá àdìsílẹ̀ ọ̀ wá wá sọ̀nbi ìtàbẹ̀rẹ̀ irun rẹ̀ pé ara rẹ̀ ló ṣe. اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة الرحية والممات ومن فتنة المشايخ الاشتياق تو بعد شيء نو نكي ما را علي لوسي لينا ان يعني تو بعد ذا لا يير تاوينيا وبورلو بين تايو بوتيما ها بوتي اي تو يعني سوي كي تو بعد ذا دو اي نو شيرو لو بي بيدا ما نيكي تو بعد ذا لا شيرو لو اما كي تو بعد ذا دو اي نو لو بي

ìwọ̀n ká tó bá ti bá rẹ̀ ní sílẹ̀ máa bára yín ṣe ọ̀pá gbọ́dọ̀ ní lára. kẹ̀kíra yín kò tújú ká ṣe èsì dandan kò jókòó mi tó bá ti jókòó èsì dandan kẹjọ máa tàwádà. ìbí òye wa ilé yẹn jẹ́ ti ṣe jẹ́ àwọn eléyìí a shi ba ma lọ́wọ́ àti ìgbàlódé ìgbàlódé ìgbàlódé. Ọ̀la pé làhá gbogbo èké ti wàhálà. Kí èèyàn kìlọ̀ fún yàn ní kéèyàn kan. Sọ ìwé òwò àkọ́kọ́ ọ̀gbọ́dọ̀ ní wọn lára láti lè yìn wọn. Ọ̀gbọ́dọ̀ ní wọn lára tí dáadáa tí wọn ló di wọn bá wá ṣe mọ́. Àmọ́ pé ọ̀gbọ́dọ̀ tí dáadáa tí wọn rárá ẹ̀gbọ́dọ̀ gbọ́rọ̀ àwọn òbí. Ṣé wọ́n fi ẹ̀sẹ̀ lọ? Náà, nàbà pọ̀.

òbí so ọjà ní kó mọ kíláàsì ni. lọ ń bọ̀ kàn án. ṣé o ti jókòó? ẹni tí ń bẹ náà nílà ẹ̀ gbọ́dọ̀ kálámà náà kó tó lọ bá a. ẹni tí irun rẹ̀ bá bàjẹ́ ẹni tí àlọ́ àlá rẹ̀ bá bàjẹ́ tó mú kí irun rẹ̀ ọ bàjẹ́ àbùkátà láti sálámà kátó kú ọkàn jáde onírun ti bàjẹ́ tẹ́lẹ̀. lọ́jà látọ̀ yẹn náfìlà lọ láti alákòókò lọ àwọn agbèrò àbùkátà láti sálámà kó tó fi náfìlà lẹ̀ ọ̀fìlẹ̀ mú filẹ̀ náà tó yé wa ọ̀rọ̀ bá ti filẹ̀ òfìlẹ̀ náà lọ àbùkátà láti sálámà. wọ́n fẹ́ẹ́ ṣe kọ́ ní pé wọ́n lè ṣe lè lọ kéèyàn lọ lára àti níyàwó kéèyàn ó fi balẹ̀ nítorí àti wá mọ̀ rárá ọkọ̀ òjì kan lọ ọkọ̀ òjì kan lọ tó fi máa lọ rèrò kérò tó fi máa tètè túnṣe tó fi máa wọwọ kú wò kéyàwó lọ́kọ ẹ̀rì tó bá ti máa gbábára rẹ̀ ká. Obìnrin ló pèsè ìjọba àwọn tó ti lè pé ṣé obìnrin obìnrin kékeré ọmọ ìṣeré tó lo ìkọ́ọ̀kù ó sì lè tọ́. ọmọ kékeré bíi ọmọ ọdún mélòó. wọn ò sọ yọ ọmọ tí ẹ wọn sọ àti èpè. ó lè bàjẹ́ bá sọ. wọn sọ àti èpè. orí ìlú kan ìlú kan ìlú Yorùbá yìí wọn kọ béèrè kan ránṣẹ́ pé àwọn kéékèèké ń lo àwọn àwọn pẹ́ńtípẹ́ńtí ọmọ mẹ́rin ọmọ márùn-ún ọmọ ọgbọ̀jú wá sùkúlù tí wọ́n fi tírèèni wọn rárá o olówó lélẹ̀ kí ni wọ́n ń wò lójú wọn dánwò kò sí nígbà ìbòrí gan-an báwọn ọmọ ọdún mẹ́ta mẹ́rin tírèèni lásán ni kòròkó yé wa tírẹ̀ tí ọmọ bá yọ dànù sukú sọfẹ́ gba tẹ́gùn ẹ̀kọ́ lọ pé ọyọ yẹn ajá o torí gbogbo òtún láyé ẹ̀kọ́ lọ ká yẹn àlà ẹ̀rọ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀ ẹ̀yà wa wa ti bọ̀ tó sí àbí òye wa lọ́dún tó máa ń tẹ́jú máa ń tẹ́jú máa fọ́ ọ̀ràn ẹ̀yà ni olú ti tọ́ ọ̀ràn ẹ̀yà fún mi àbí òye wa ẹ̀ máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó fi dùn mọ́ ọmọ náà sí àmọ́ kí ọmọ péré tí wọ́n lọ bójú kà lẹ́yìn ayé ẹnu àlá ni o ibi tí ìtumọ̀ bí kò kí èyí ti ṣàgbá débi tí ó ti ń bàlágà ìpinnu ní ìjẹ́ báyìí kí láwọn orílẹ̀-èdè kan ní bí tòun ti bẹ̀rẹ̀ àwọn tó wá ti kọ́dún mẹ́sàn-án náà la fi ń béèrè síbi ọmọ ọdún mélòó àwọn tó wá ti kọ́dún mẹ́sàn-án lù mí tó ti tó ti kárí àwọn ọmọ twenty years láwọn orílẹ̀-èdè tiwa tí ó ti wó wó wó ìjà tó rẹ lẹ́yìn kúrò àti ìyá rẹ̀ máa dọ́lọ̀ ẹ̀ ní màá ní àyà ta lọ́wọ́ torí àwọn àgbójú ìjọba ìfẹ́ ọkọ̀ sọ̀rọ̀ ẹ̀ pamọ́ bí kò sọ fún ọmọ náà tó àmọ́ pé wọn àwọn arínjẹrin bí nǹkan nǹkan wọn máa ń tẹ́rí àwọn kankan wà nínú ẹ̀sìn wa yìí gẹ́gẹ́ tí ẹ bá fẹ́ sọ mú láéláé ẹni tí wọ́n ti rìn sílẹ̀ àmọ́ tí wọ́n ti fi owó èlé mú àbápa àwọn obìnrin ayé ìsìn ọ̀pọ̀lọpọ̀ nù ọ̀pọ̀lọ̀ ọ̀pọ̀lọ̀ títí tí bá ti ìgbésẹ̀ tó ti fẹ́ sí ẹ máa fi rán àǹfààní kan máa máa ṣe ìmú ọ̀tá ìsàní ẹ̀ bá lọ dúró wọ́n o ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà nàbí pàtì ni wọ́n ọlọ́ ń sànù wa. ilé tí wọ́n bójú wá kó ní kò kí o mọ́ kò kí mọ́ kí ni wọ́n ti ọ̀rọ̀ kó yé wa torí ẹ̀ ẹ ti fún wa ẹ ti fún wa kọ̀ǹfìn kó wọ́n fi ṣe kó bá tún wọn kọ̀ǹfìn sí ọ wà fún wọn wà kọ̀ǹfìn sí má kí ẹni kó gbìyànjú láti sọ fún ọdún òye tó ìwádà ti sọ jẹ kò ilé ìdúró ti jẹmi àwọn táwọn ọmọ kínkìn ní ẹwà náà fi ń kọ wọn ẹgbẹgbọ náà wọn fèsì wà àwọn ọmọ wa lọ́rùn ẹ ń ni wọn gbà tó bá tó tirè àmọ́ kí nǹkan tó dásìkò rẹ ẹ má jẹni tí lọ́wọ́ àkókò rẹ ẹsìn yẹn sọmọ lọkàn ilé ìdẹrù ti jẹmi finally. Now máa ń ṣe pé inú tẹ̀ yóò pọ̀ pẹ̀lú ní ẹ̀yìn tí ọ̀bẹ bra ṣe ẹ̀yẹ̀kọ̀. Kò sí wàhálà nígbà tó bá ti ṣe tán tó wàá ti agbára láti ṣe lọ́nà tó pọ̀. Nítorí pé ẹyin bẹ́ẹ̀ni ẹyin méjì ọ̀nà kan wà tó fi lé dín ní òní fi ní ìpẹ̀lẹ́bẹ̀ lọ ọ̀nà tẹ́sí wà tó kí bíi ṣe yóò bí jẹ́ rẹ̀ pẹ̀lẹ́. tó bá di rẹ̀ pẹ̀lẹ́ yẹn ọ wá sọ fún ọ pé tọ̀ ó jẹ́ títí lẹ̀ tí ó bá jẹ o. ọ wá ní ṣe níṣẹ́ pé kò dénú rẹ̀ kíkẹ́ tó bá jẹ́ ọmọ amọ́ wọn lójú pé ṣé ó yẹ kó ó jẹ́ títí lẹ̀ tí ó bá jẹ o. torí délé ọlọ́run ọlọ́run torí àlè tó fi gbé wọ ọ̀gbìn ní kẹ̀kẹ́ yìí rẹ̀ àwọn anìkàkọ bò kẹ islam bẹ àbí òye wa we are all living together ṣe ẹwà jẹ ẹsùpẹ́rẹ́ ní bá kàn ànìjẹyìn bá ti kàn làmú àwa náà ká mara báwa náà mara kákan náà ti torí kí ti gbẹ́yìn kálẹ̀ ilé àgbájá búrẹ́dì ẹ bá ti kàn.